Drive TV, driving you around the world. Subscribe to Drive TV channel. Tap the bell icon to receive notifications about our new videos. Ìwé Kólósè Kólósè Ìwé Kólósè sí àdógún báyìí. Ìwé Kólósè Ọlọ́run. Àwọn ẹni ń kọ Báíbù yẹn, kí ẹ àwọn tó jagun nínú bíbélì wọn ò lọ kó wọn sẹ́yìn pátápátá ẹ gbogbo àwọn james àbí jẹ ẹ genesis àbí kankan àwọn ọ̀jagun ibi wọn ti jagun tó ti ń lo sword ẹ̀yìn pátápátá ni wọ́n wà kó ló ṣèrè mo sì ká ń jẹta àbí jẹ ẹ̀rẹ́sì ni mo kà ní ìwà ṣe wáá rí mọ́ àbí kèsì inú bíbélì yìí ló wà ní kó ló ṣe kó ló ṣe ṣe ọ̀gá ẹ pẹ̀lẹ́ àti ẹ lẹ́ ẹ pẹ̀lẹ́ ṣé ẹ bínú. àràrà sọ̀rọ̀ ẹ má bínú o ìwé kó ló wọn wá nígbà tó lóyè òṣèré o ẹ má bínú kí ni ìṣòro ayé yẹn. dádì nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo ti máa ń gbọ́ nípa yín tí àwọn èèyàn máa ń sọ paito apaito. lónà àmì lọ́bìnrin ọmọ ìlú wo ni ọ́. dádì ọmọ Òṣogbo ni mí sá. Òṣogbo àjàṣẹ́kọ̀ọ́ orokí <laughs> lọ sọ̀rọ̀ bí èbó yìí ọmọ bí ọwá ni ọmọ bí ọwá kò sí wàhálà máa bọ̀rọ̀ ẹ̀ bọ̀. nǹkan tó sọ ni pé àwọn èèyàn try láti like mo béèrè one or two research lọ́wọ́ àwọn èèyàn so wọ́n ṣáà júwe ọ̀dọ̀ yín fún mi pé ọ̀dọ̀ yín wà òkè gan lórí reason tó jẹ́ kí n wá sókè. wo bí <laughs> ọ̀rọ̀ ọ̀dọ̀ yín wà òkè àìbò ló ń sọ ọ̀dọ̀ mi ọlọ́run ló gbé mi kalẹ̀ sọ gbọ́ wo sórí ọ̀dọ̀ mi ọ̀nà ọ̀dọ̀ mi tó wíwùn oríṣiríṣi ibi ni wọ́n ti ń gbọ́ wa ni wọ́n ti ń wò wá ọmọ drive tv. bẹ́ẹ̀ mo gbọ́ nípa ẹ̀. Ah, bọ́ọ̀ bá tí ìjà sí drive tv ó tí ì wo best online tv <laughs> online tv tó gbọ́dọ̀ mọ̀ wò nítorí gbogbo ah, ah, gbogbo ìròyìn tọ́jẹ́ gidi ibẹ̀ ló ti máa wò èmi gan ibẹ̀ mo ti ń ṣèwàásù bẹ́ẹ̀ ni tọ́ wo drive tv ọ tẹ́ra ìyẹn tó kọ́ tọ́ tẹ̀sí gọ́gùlà sọ pé páìtọ́ wa wọn ò gbé wá fún ọjà àgbàlà ó ti yí ọba ọ̀hún so gbogbo èyí àwọn ebè yìí ń gbéraga ni sọ ọmọ Donald Trump. ó invite mi mi ò tí ì ráyè lọ ni bẹ́ẹ̀ ni ó pè mí pè mí orí fóònù náà ló pè orí fóònù ìjọ tó pè mí mi ò gbé yóò gbé torí ọ̀rọ̀ ayé yín náà ni so gbogbo ìtàn kan sọ kẹ níbi kan níbi àwọn èbí bọ́ǹbù wo àwọn èbí bọ́ǹbù ni oríṣiríṣi ibi láti lọ mo lo èkó ń yóò nìyí nígbà mo débẹ̀ wọn lárakùnrin kan ò lè rìn wọn lárọ ni nígbà mo gbé owó lé àbí ṣé ti Canada la fẹ́ sọ tá a lọ pray fẹ́ nìkan náà ń bẹ̀ wọ́n ló lóyún òdu nígbà mo wo kun ẹ̀bọ̀ kí báyìí ni ah igbó orí mi bẹ́ẹ̀ nínú rẹ̀ bẹ̀rẹ̀ sí dàrú nígbà rẹ̀ sí dàrú àbí ṣé ti ibi <laughs> ibi la fẹ́ sọ sọ́ọ̀mọbìnrin Benin Republic nígbà mo débẹ̀ wọn lárábìnrin kan wà nbẹ̀ fún ten years tó ti ṣe wẹ́ẹ́nì kòróyún ni mo ní ẹ̀mí mi àti ọ̀lẹ́ kákànjọ ṣe ìgbélé ọjọ́ méje lẹ́yìn ọjọ́ méje tí ó lóyún ẹ pa mí àpò èmi ẹ̀ka ọ̀fẹ́ bọ́ǹbù èmi ẹ̀fẹ́ bọ́ǹbù àmọ́ oríṣiríṣi oríṣiríṣi ìṣòro náà la ti dojúkọ so bó ṣe ń sọ̀rọ̀ ẹ mo ti wò pé ìṣòro tiẹ̀ ò lélẹ̀ <laughs> ìṣòro simple ní ọ̀jẹ̀ continue. a jẹ́ pé right place ni mo wá sí yẹn dáadé nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo ní um, boyfriend she understand bẹ́ẹ̀ so èmi pẹ̀lú ẹ̀ a nífẹ̀ẹ́ ara wa gan-an tó jẹ́ pé mo love bọ̀bọ̀ yẹn gan-an. <laughs> ìfẹ́ sí <laughs> eré ìfẹ́ a máa sọ orí ibù ìfẹ́ sí eré mo like bọ̀bọ̀ yẹn gan like ìfẹ́ yẹn in fact. ń dorí ẹrú. dadi ẹ ti get there. fẹni pé yẹn wà i'm like mo like ẹ mo like ọmọ yẹn gan so bí èmi pẹ̀lú ẹ bá ṣe jọjọ ń gbé mi ò like bí nǹkan ṣe ń lọ lẹ́nu ọjọ́ mẹ́ta. nǹkan ń gbẹ fúrúfúrú. bẹ́ẹ̀ n kò sí owó gbogbo ẹ̀ kàn ṣáà gbẹ bákan dadi you understand so nǹkan wá wò pé ah, kí ni nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ kí ló dé kí ló dé tí gbogbo ẹ̀ kò kò wà òkè báyìí bí mo dẹ̀ ṣe máa ń rí àwọn ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ máa ń gun mọ́tò tẹ́ bá rí mọ́tò tí kan ṣẹ̀rà lẹ́nu ọjọ́ mẹ́ta ìdádì ẹ máa fọ́ sára. jẹ́gẹ̀ ṣe máa ń sùn. ó dà ó fẹ́ ó fẹ́ farajọ bọ̀ ìyẹn tún gbé pálí ju mọ́tò. àbí fẹ́ǹsà. ẹtíkẹ́ẹ̀tì ẹ̀ dádì. Eh, eh, ọkọ̀ nù. ṣẹ́rí nígbà tí mo wọnú mọ́tò yẹn tọ́rẹ́ yẹn tó ohun tí mo kàn ní opportunity láti wọnú mọ́tò inú mi kàn ń dùn ni pé àkójọpọ̀ mi ló ní mọ́tò yìí but ah, nǹkan kan ò rí bákan ó kàn dágun bákan so mo ṣe bá sọ̀rọ̀ nìyẹn pé òkè kó fara ro àwọn ọ̀rẹ́ ẹ̀ ṣe mọ̀ ọ́ kan fi hàn báwo lọ ṣe ṣe ti eyín kó náà kó náà lè máa gun mọ́tò. kọjá sí kọ́rẹ́ sí kí wọ́n blend yẹ bí gbèyàn bá blend yàtá nso. bẹ́ẹ̀ni sá so mo dẹ ṣe bá sọ̀rọ̀ ó lọ bá àwọn ọ̀rẹ́ yẹn ṣe mọ wọ́n bá sọ wọ́n ṣàlàyé fún wọ́n explain fún báwọn ṣe ṣe so bó ṣe délé lọ́jọ́ yẹn ó kàn bá mi sọ ni pé ah o mo ti lọ rí àwọn tó ní pé kí n rí bọ nǹkan tó sọ fún mi ni pé. Um, kí n mú pant ẹyọ. ro kí ló. pant dáadé. pátánù. bẹ́ẹ̀ ni sá. Ah! <laughs> ọ̀rọ̀ ayé ẹgbà kí n gbé ìrẹ́lì ilẹ̀ wọ́n gba pátá. dadi like ẹ try ke understand nǹkan tẹ́yìn tí mò ń sọ so bó ṣe dódó mi tó ní pé ọkàn ní pé kó o mú pant wá mo kàn ń pé mo ní pant tó pọ̀ sínú ilé at least mo bí mo ṣe wà yìí mo ní more than twenty pants. yéè pátá twenty ìwọ nìkan tán ọ̀ ń ta pátá ni. <laughs> no dáàdi kò rí bẹ́ẹ̀ ṣe mọ̀ pé àwọn obìnrin yẹn máa ń ṣe nǹkan oṣù. ẹ máa pààrọ̀. ẹ máa pààrọ̀ pátá síra wọn. bẹ́ẹ̀ni <laughs> so nínú eléyìí tí mo fún yẹn mo wò pé àwọn eléyìí tí mo sì lò like tó ti pẹ́ ni mo kàn fún lẹ́yọ̀kan ni mo fún. ẹyọ̀kan ló fún nínú pátá tó ti pẹ́ ó fún lẹ́yọ̀ kan ó mórí àní àlàyà èkì àlọ́yọ̀ ọkùnrin owó ó mólí òkòlù àlàyà èlì akọlọ́mù òmò ó fún pátá tó ti pẹ́ ẹyọ kan tó ti mú jì kalẹ̀ àbí ó ti mú jì no kò rí bẹ́ẹ̀ like oh she make sense o like tẹ bá rí seriously ó make sense gan so mo kàn fún lẹ́yọ̀ kan ní pé wọ́ pé wọ́n sì ti jẹ́ pé yọ́n ní kó mú pants wá ní kí n kàn fún lẹ́yọ̀ kan kó dẹ̀ lọ kó lọ lò. kó lọ lò ó kó fi sara ni dín. bẹ́ẹ̀ni sá bọyì nǹkan tó wá yà mí lẹ́nu dádì ni pé bí mo ṣe fún ní pants yẹn mo kàn rí pé kò wá lé mọ́. kò lè wá ẹgbẹ́ tí o sórí ibu <laughs> yóò wá bo yóò wá bo ọgbà pátá lọ́ọ̀rẹ́ kọ̀ wá wá ọmọ. so bí mo ṣe rí pé àkò wọlé ìkan náà ọ̀rẹ́ mi ló kàn sọ fún mi pé à pé àwọn ń rí boyfriend mi ò pé àwọn bá pàdé ní àwọn lodge kan pé ó gbé mọ́tò wọn wọ́n ṣáà describe pé mọ́tò yẹn fẹ́ lẹ́nu bákan like wọ́n sọ fún mi pé Benz ló ń gbé. Benz ló gbé wá Benz ah Oh. dákun má bínú o kí ni logo Benz. no like ṣe mọ tí ní bí mo ṣe rí online mo rí pé ó máa ń kàn ó máa ń wá. <laughs> wọ́n bí ọmọ pọ́ọ̀tì lógun ọ̀rọ̀ ayé ẹ̀gẹ́ ká ìwé yẹn lá ó sọ mí bí kí n mọ̀ sunkún àmọ́ mi ò ní sún tó inú bíbélì jésù náà sọ fún àwọn ènìyàn nígbà wọn nà ó ní ẹ má sunkún fún èmi ó ní ẹ sẹ́kí ni o ẹ sunkún fún ara yín so it's better for you kó o má sunkún mọ́ra rẹ mi ò ní sunkún mọ́ ẹ wọ́n bí ọ̀rọ̀ tó ń kàn sọ́wọ́ bí ọwọ́ bí ọwọ́ gàlántò lóhùn pátá ni lógo bẹ́ǹsì. dadi pant kan ni mo fún. ẹ ọ bá kó mẹ́jọ fún ni bá a pé pátá mẹ́jọ náà ló kó fún bẹ́ǹsì ni so ńgbà tó ti lè gbá pátá lọ́rẹ̀ ń tó sì tó ìdírí inú bẹ́ǹsì ó ti ń fi pátá tiẹ̀ ṣògo. dadi bó ṣe pàǹtì wa lógo tó èèyàn ni dájú <laughs> pé pàǹtì yẹn lógo ó máa fẹ́ kẹ́ bá mi retrieve pàǹtì yẹn padà because lẹ́nu jọ́ mẹ́ta ìgan mo kàn feel pé. Um, ó rìn bákan ń rìn <laughs> kí n bọ́ ṣe kí ni. mo retrieve. láì ṣe ń tẹ́ ń sìn mù. Eh? no like mo kó bí ẹ lè bá mi ṣe mọ̀ wọ́n ní pé wọ́n máa ń gba. ẹ máa ń gba ẹwù bí ṣe ṣànùkó inú kan bí mi sí ọ inú ṣẹbi ni o inú bí mi sí ọmọ ayé ẹ ó mà kó ológun àbí. dọ́dì kò lè wò kí n ṣoògùn kan ní ẹ má mi retrieve ara ah, ẹ ah, pants mi pants yẹn lóògbó èmi náà lè èmi náà fẹ́ ra benz fún ara mi tó mo ní ìdá ti gba pants yẹn láì fẹ́ bá mi retrieve ẹ̀ padà bóyá èmi náà lè fẹ́ ra benz fún ara mi. wo bí wo bí wo bí wo bí sórí ọ̀rọ̀ pátá sọ̀n ah wọ́n ti tibẹ̀ mú wọn báyìí nà. dadi pant mo pant lásán lélẹ́yìn ló ah, ń ṣe ordinary pant. wo bí wo mo fún ọ ní. mo tún lọ mọ òkú ṣẹlẹ̀ tó ń lò ń sìn kó ṣe ní ah, eh, wọn. Ah, ọmọ nǹkan kan mo fún ọ ní ọjọ́ méje sí i lẹ́yìn ọjọ́ méje ntí ọ̀sẹ̀ lè orí. àdáàdì kí ni gbogbo yẹn náà àdáàdì ẹ̀rẹ̀ jọ ṣé bẹ́ẹ̀ ló lè tó. àṣìwọ̀n náà ti ẹ̀gbọ́jọ́ ọkù rẹ ló kúnlẹ̀ èmi máa ń sọ̀rọ̀ sọ pé kéèyàn kúnlẹ̀ ni ò dádì kílódé tẹ wá ní ọbẹ̀ yẹn. ibi pátá ẹ̀ dé ti jìnnà. bẹ́ẹ̀ ni sórí olórin kan kọrin pé ibi dánú dé ẹsẹ̀ òde bẹ́ẹ̀ o ibi pátá tiẹ̀ dé kó o gun plane o lè rí. àtọ́tí ẹ bá mi retrieve ọ ẹjọ́ náà. àná ọmọ pariwo retrieve mọ́ tó o bá fẹ́ retrieve MTN ọ́fíìsì lọ́lọ́. mo kò kí n ṣe sim card. obi torí orogún ayé ẹ̀gbọ́n mi ò gbọ́ ohùn mi ò gbọ́ nǹkan kan tọ́jọ́ mọ́hùn wọ́n mi ò gbọ́ kankan àmọ́ gbọ́ àdúrà kan ni màá pè fún ẹ sórí àdúrà yẹn wàá pariwo orúkọ Jésù lẹ́ẹ̀mí one hundred fifty seven. okay that be like bẹ́ẹ̀ni ọmọ tó pé àlàbí. bẹ́ẹ̀ àmọ́ mo. ọkùnrin kan ó ní ayélé o ìbò sí o ó tún wá kọ mí níṣẹ́ ó ní mo mọ ojú mi ti rí mo mọ ohun mi ti gbọ́ wo ojú tọpẹ ti rí nǹkan àwọ ọkàn mọ so ìwọ náà bó ṣe wà ìwọ gẹ́gẹ́ lórí yẹn bá wí ojú ẹ ti rí nǹkan báyìí àwọn èèyàn ò lè bọ́ ọmọ èmi nìkan ni mo lè mọ tí ó sì ẹ́ sórí bó ṣe wáyé akọrin méjì kan orin yẹn ẹ ń bá kọ fún ọ tọ́ ọ bá rí kọ́ okú oríire tọ́ ọ bá rí kọ́ ọ̀daràn lápá abẹ́hùn orin yẹn ní ilẹ̀ lanu mo fẹ́ sìnkú ogun mẹ́ta ogun ẹlẹ́kẹ̀ni náà kọ́ ń gbà. dádì náà wọ́n dẹ́ dádì náà kọ́. ẹ yíyẹ kí ló fi kàn mí ọwọ́ iná ara mi ṣe gidigidi bẹ́ẹ̀ gbogbo bọ́ọ̀lì ara mi bíbà yí bíbà wáyà bá kí ara èèyàn. ọwọ́ mi ni dáadé. Ah, ọmọ ilé olè bá nǹkan jẹ́ mọ̀yàn la ó tó wọn olùkọ́tà rẹ̀ ń tòótọ́ wo orin tí wọ́n bá lọ má fọkàn mẹ́láyé ẹ̀ jẹ́ kọrin tán ó ní ilẹ̀ lanu mo fẹ́ sìnkú ogun mẹ́ta ogun ẹlẹ́yẹ tó ní mi ò ní gbérí ogun lẹ́wà tó ní mi ò ní jáde lọ ogun ìrìn àjò tó ń domi lọ́nà yìí ilẹ̀kùn yìí lè lánú mo fẹ́ sìnkú ogun mẹ́ta ogun ẹlẹ́ẹ̀kejì ó ní mi ò lè sùn mi ò lè wo nítorí ogun ọjọ́ ọjọ́ wo ni n ó sunrun àsùngbàdùn bàbá gbà mí ayé sọ mi di pẹ́pẹ́yẹ ayé ti fẹ́ sọ di pẹ́pẹ́yẹ ṣé pẹ́pẹ́yẹ máa ń sùn. pẹ́pẹ́yẹ ò kì í máa ń lọ. pẹ́pẹ́yẹ lójú oorun ntí bọ̀bọ̀ ń fẹ́ jẹ́ kí ayé orí nù kọ́ ọ má lè sùn kó ọ má gun bẹ́ńsì káàkiri wo bí sórí mo kọrin ẹ bẹ́ẹ̀ ni àánú lórí gbà ó àánú ni o mo ti gbọ́ ohùn ah, mo ti gbọ́ ohùn mo ti gbọ́ ohùn mo ti gbọ́ ohùn mo ti gbọ́ ohùn mo gbọ́ ohùn mo gbọ́ ohùn kan ó yẹ kí n gbowó lọ́wọ́ ẹ fóònù lásán tí mo gbọ́ àmọ́ ń forí ọ̀fẹ́ gbà fóònù tí mo gbọ́ wo bí sọ́wọ́n mo rò kọ́ tá ń pè ní bethsaida. ní last sunday ní church ó dà pé mo gbọ́ tó mo gbọ́ mo wà. ọkàn gbọ́ ni so ní bíbélì mo máa ń wò lórí fóònù. Ah! o gbé bẹ́ẹ̀ lórí fóònù ibi ibi ọ̀làjú gbayé jẹ́dé nìyẹn wo wo bíbélì yìí èèyàn máa kà ní bọ́ ọ bá ṣe kà sí bẹ́ẹ̀ ló ṣe ní òye ọlọ́run sí. no dadi mo máa ń google search lẹ́kọ̀ọ́. ayé ẹ wo ayé sáyé ẹ fẹ́ tu ni mò ń bá ẹ sọ̀rọ̀ ń sọ pé kí ni kí ni ẹ wo ara táwọn pinnu ẹ máa ka bíbélì ní àárọ̀ nítorí ọba ti ẹ̀jíjẹ́ àárọ̀ kọ́kọ́ jìkà kágbó òlè kà lọ́sọ̀ tọ́ba dalẹ̀ tọ́ ọ fẹ́ sùn tún ṣe kí ni o tún gbé tọ́ ọ bá gbé ni o yóò ní jì sínú ọ̀fìn tó jì sí yìí sórí odò bẹ́tẹ́dà yẹn apárí mẹ́ta ni wọ́n lọ àwọn apárí ni wọ́n lọ bọ́ bu omi yẹn wá ní bẹ́tẹ́dà sórí inú bíbélì ọlá pé kà inú bíbélì ọ̀hún wọ́n ní ọkùnrin arọ̀ kan ó dúró lẹ́gbẹ̀ẹ́ omi wọ́n ní ọdún kọ̀ọ̀kan oní áńgẹ́lì omi náà áńgẹ́lì bá ti wá omi ẹni ọba kọ́kọ́ bẹ́ẹ̀ kọ̀dá nìkan kan tí ó gbé bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tí olùgbàlà ṣe kí o tó dé e, àwọn kan ṣe mùmù náà ni e, káyọ̀ lè débẹ̀ so omi yẹn láàrin àwọn apárí mẹ́ta lọ bù wá apárí kan lẹ́yìn kámẹ́rà sọ́ọ̀màdé ah, apárí mi <laughs> ara àwọn táàràn náà owó ni ó sì mú lọ torí kìí ṣe ibi tí yàn lè gun ọkọ̀ dé. bá a ṣe ń lọ lójú ọ̀nà tó lóun láìkí kọ́ mọ step down kọ́kọ́ mọ step down bàbá step down náà mọ̀ pé so bọ́ bá débẹ̀ ibẹ̀ ni ó ti lọ bọ́ bu omi yẹn wá at least tá a bá ní ká fọ àánú gbà ọ́ mú three fifty thousand. dadi three fifty thousand. ó mú mi láti san dadi o ṣe ti understand bẹ́ẹ̀ yẹn eh. because ṣé mo pé mi ni mo ní nǹkan tó wà lẹ́yìn mo dẹ̀rẹ̀ pé ó ká mi lára gan tó èmi gan ọmọ aláìsí láti pé kí n gun bẹ́ẹ̀. ó ti ẹ̀jẹ̀ bí. ṣe understand. ẹ̀jẹ̀ bí. dadi presently nínú àkáǹtì mi sixty thousand ni. ó wà bẹ́ẹ̀ sá so. Uh, mi mọ tí ẹ bá lè jẹ́ kí n sùn síbí mọ́ ju ṣe understand. yéè àná má fọwọ́ kàn mí mọ́ má fọwọ́ kàn mí mọ́ ibi tó ti ẹ̀ mọ́wọ́ lọ látà lé lé ibi ọwọ́ ọ̀tàlẹ́ báyìí ó léwu fáyé rẹ ó lè fara kó nǹkan èmi kàn fẹ́ sọ jáde. láti kò kí n ṣe bẹ́yẹn láti mo fẹ́ ká kí n láìké mi àti yín ká hmm. jọ wà. àwọn ah, àlejò wà kọ́ra àlejò rò pọ̀. bóyá lè bá mi complete. Eh, wọ́n tó wọ̀ wọ̀ bá pé mọ̀ bọ̀ ọkàn mi mọ̀ bọ̀ ọkàn mi ah, yéé mọ̀ bọ̀ ọkàn mi ọmọ eh, ta ló wà mí sàn ta ló wà mí sàn wọ́n bí ah, yéé mọ̀ dáràn ogun ogun wọlé o yéé ẹgbẹ̀rún yẹn.